الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ليولد في الجبر من شوال ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a sọ fún wa wípé ìmọ̀ra ọpẹ́ sí méjì àlékà tó ń pè ní mànàwíyà èyí tó ní ìtumọ̀ òun ni ká mọ́ lọ́kàn kó tó di pé a mọ̀ lára ẹ̀wá rí mọ́ra èyí tí ń jẹ́ àlẹ́lọ́fà yẹn ìtumọ̀ tó ń máa ń tún òun náà ní rọ́fọ̀n ìhàdà sí wọ́n zawal al-khabath gbígbé ẹ̀gbìn kúrò àti kíbọ̀ tí kò lára ọkùnrin ìhàdà sí yẹn àwọn ni ká gbé kúrò irun tí òun jẹ́ kéèyàn lè kírun bí irun tí wọ́n bá jáde láwọn àyè méjèèjì ìtọ́ni àbígbẹ̀yìn irú ìmọ̀ra tá a ṣe fẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti tábà tán ẹ̀rọ ìlú bò ẹ̀rọ ìlú bò àwọn eléyìí ni wọ́n máa ń pè ní hadathun asghar òbí tó jẹ́ kékeré ẹ̀wà rí ìtòsí pé èèyàn wọ̀ ẹ̀fọ́ òun náà ń pè ní ẹ̀jẹ̀ tó jẹ́ ńlá ìpéyàn ní jẹ̀nàbà obìnrin yìí pé rọ́ọ̀fọ̀ mi hadath yẹn <clears throat> òun ní ṣe pẹ̀lú kéèyàn gbé ẹ̀jẹ̀ kúrò lára nìkan ìtumọ̀ kejì ta nípa ara èyí onífọ̀rọ̀ yẹn ń àpè ní. زوال الخبث يمو النجاسة ìdọ̀tí kàmùkù là kàmùkù là sọ kàmùkù là yẹ àrí omi ń bẹ wípé kí wọ́n fọ̀ ni wípé wọ́n fọ̀ ni omi ń bẹ wípé kí wọ́n wọ̀n mi sí ní tó fi dandan láti lu àbí kan fi gbólẹ̀ bíi bàtà sí ìgbẹ́ yìí a sì fẹ́ wọ ọ̀tún a sì fi gbólẹ̀ rí tábà wá fẹ́ sùn mọ́ra bẹ́ẹ̀ ni olùgbà ní alákọ̀ọ́lẹ̀ tí láti sùn mọ́ra òru ni òru òun ni mọ́ra olùkọ́ fi wáyé omi yẹn kò sí ibi tí ó lè ti wá ó lè jó lójú. èyí tọ́lọ́ wọn sùhánà ọ̀tá aláti ń sọ̀kalẹ̀ fún wa omi mímọ́ ni omi òjò ẹ̀tọ́wọ́ àìmọ̀tán ní ọlọ́wọ́ ìlú omi yẹn mọ́ fúnra rẹ̀ ó sì lè mọ nǹkan mi ọlọ́wọ́n wọn sùhánà ọ̀tá aláti ọlọ́wọ́ ìdẹ́sẹ̀ àlékún من السماء ماء لطهركم به ọlọ́run sọ ní kalẹ̀ fún yín láti sánmà kẹlẹ̀ fi sì mọ́ra àti nínú omi tá a lè fi sè mọ́ra omi òjò wà bẹ́ẹ̀. ọba adé kan gbogbo wa ní ìjọba náà ní ẹsẹ̀ náà ìmọ̀ ẹ̀m ọ̀wùrọ̀ aṣọ omi tó mọ́ kalẹ̀ fún yín láti sánmà omi òjò omi odò olè jẹ́ bí àwọn omi àbí lọ́sàdé kó omi yẹn nìyí kó bá tẹ̀ ẹ́ chẹ́ǹjì ó chẹ́ǹjì lé chẹ́ǹjì ìṣẹ̀dá rẹ̀ bó ti wà náà lọ́wọ́ kì í ṣe pé nǹkan kan ló kó sínú ẹ̀ torí wọ́n ti di ànábì ilé rẹ̀ sọ̀lá rẹ̀ sọ̀lá nípa ibùdó oníbẹ̀rẹ̀ wọn ni àtọ̀húrò máa òhù àìṣèlú máa ìtàtọ̀ omi ibùdó yìí tó mọ́ ni ìwọ̀n tá a bá sì pa ní àbí ohun tó bá kú bẹ́ẹ̀ a lè jẹ́ láì ní fẹ́ pa bí ẹja omi ẹ̀kú ní omi tá a lè fi sùn mọ́ra omi gbúdọ̀ wà bẹ́ẹ̀ abomi odò kékeré kódà yìnyín gan mẹ́mẹ́ torí pé wà nù àdúrà kan sani bisalòlá àtàlámà ń ṣe ìgbà aláhùnmá sílè mi mi ń kàtà ọ̀yà rà bí náà í ọlọ́run kọ̀ mímọ́ kúrò níbi àṣìṣe mi pẹ̀lú mi òun tọ́mọ́ nìyẹn ọ̀pẹ̀lẹ̀jì àti yìnyín ẹ̀dọ́rọ̀ àtòmí tútù. so nígbà téèyàn bá rómi a lè lo nǹkan ní ìtọ́sàn bíi pẹtrol àbípo àbóróró àbómiwara àbóyí ó bá wọn kíní nínú ẹ̀ mọ́ nǹkan tó sì máa ń ṣàtìyàn lè máa tú báyìí àgbọ̀dọ̀ lè sì mọ́ra téèyàn bá dúró mi báyìí ohun tọ́kàn náà ni àtẹ̀yàmọ̀ nígbà tó bá dẹ́dà sọ yìí pé tí ẹ bá ní jàǹdà balára kọlàmùtẹ́jì tó máa ń tọ́tàyàmọ̀ sọ̀ àyìndá ń tọ́jú kẹ́ lọ sí àlùwàlá ní ìyẹ̀pẹ̀ òun ló kù sòkòkò ohun tí a wí lónìí òun náà ní kí káàbà sì mọ́ra inú tí mọ́ra ó fi ṣẹlẹ̀ ní mọ́ra tòótọ́ omi ni tí ì bá ti téèyàn bá ti kí ni wọn téèyàn bá rómi ló tó kan bí wọn kò lọ́pọ̀ àlùwàlá àti rẹ̀ wọ́n pè ní àṣẹyàwó wọn bá tó ti lọ́la fún.